الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى ويحد قاذف الصبية بالزنا إن كان مثلها يوطع ولا يحد قاذف الصبي ولا حد على من لم يبلغ في قذف ولا وطع ومن نفى رجلا من نسبه فعليه الحد وفي التعريض الحد الحمد لله ìfọ̀ onítìrọ̀ àtẹ̀síwájú pẹ̀lú àlàyé nípa àwọn àdájọ́ ilé ìtọ́jẹ́ mọ́ àwọn ọ̀ràn téèyàn dá téèyàn fi jìyà nínú òfin ọlọ́wọ́n bá wa ọmọdébìnrin tí irú rẹ̀ bá ti dàgbà débi pé wọ́n lè bá a lò pọ̀ tẹ́nìkan bá kpọ̀rọ̀ zinamáru rẹ̀ ó ti dàgbà débi pé wọ́n lè bá a lò pọ̀ tẹnìkan bá kúrọ zina márùn rẹ̀ fa innahu yuhad ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yóò jìyà ipò kúrọ zina mayọ ṣùgbọ́n tó bá ń pe ọmọdékùnrin kékeré ilẹ̀ yẹn bá kúrọ zina wọn lẹ́yìn ò jìyà ọmọ kékeré lélẹ́yìí ọmọ kékeré lélẹ́yìí èkíní keji wọn èyí tí wọ́n sì ní wọ́n ṣe ọ̀rọ̀ ọ̀rùn kọsẹ̀lẹ̀ níbi tí wọ́n dàgbà dé ọ̀rọ̀ ọ̀rùn kọjá kóbìnrin wọ́n bá alájọṣepọ̀ ọ̀rọ̀ ọ̀rùn kọ́mọkùnrin yẹn náà ó ti dàgbà débi kó náà lè ṣe olèbóbìnrin lò tí wọ́n bá wá sọ pé wọ́n parọ́ zina kò ní jìyà tẹ́ máa parọ́ zina mọ́bìnrin èèyàn jìyà ìdí ni pé àbùkù àti àdínkù fi máa báyìí tẹ́ máa ló ṣe zina ọ̀pọ̀ lára obìnrin yàtọ̀ sọ́kùnrin nítorí kóbìnrin tó máa sọ pé ó ṣe zina ó dàbí ìgbà tó ṣe é pé wọ́n ti bọ ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ wọ́n ti bọ ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ tẹnìkan bá fẹ́ fẹ́ tó bá di lọ́la àwọn ẹni tó ti mà sí kó ṣe zinarium àbí tí wọ́n gbọ́ sí pé wọ́n parọ́ zinama àwọn onífẹ́ wádìí ṣe rọ ni àbóòtọ́ wọ́n lè máa sọ pé sẹ́ni tí ìwọ fẹ́ fẹ́ nu kí ló ṣe ẹni tó ti ṣe zinari sòkò ní wọ ẹnìkan kódà àfẹni tí ọba gbádùn ẹfẹni tí ọba gbádùn torí àbùkù tó lè kàn yàn látàrí pé wọ́n ló ṣe zina ọ̀pọ̀ lára obìnrin ju ọkùnrin lọ torí jọba ti ní wọ́n ti já ìbálé rẹ̀ dànù ọkùnrin kan ò ní fẹ́ fẹ́ tó bá tiẹ̀ fẹ́ yóò máa ní kùnsínú nípa rẹ̀ pé ta ni tó náà bá ń sọ̀rọ̀ pé wọ́n ní ta ló gbin irú obìnrin bẹ́ẹ̀ wá náà pé ọ yọ sí ọ là ó ń di apẹ̀rẹ̀. O ti ṣe ránu kó wọn tó fẹ́ ọkùnrin ọmọ fi bu láéláé ni so àwọn ọkùnrin tó ń bá yí ọ̀daràn tó yọ ń zìnà gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ náà lónìí náà kékeré so kéé hàn lára wọn ó mú kọ́pọ̀lọpọ̀ tó tẹ̀síwájú kó lè bá a lọ jìyà lọ́la kìyàmà ní rọrùn so ẹ pé irú àwọn eléyẹn sábà hàn lára tiwọn ṣùgbọ́n ibi tí ó ti hàn torí àwọn sọ pé tó bá pa tó bá dájú pé rọlọ pamọ́ wàá jẹ ìyà yàtọ̀ sọkùnrin tọ afọ onítìrọ àwọn sọ pé tó bá jẹ́ pé ru obìnrin bẹ́ẹ̀ wọ́n á máa bá ru rẹ̀ lò láyé jọ̀nù láyé ìsìn kò sí irú ọmọ tí wọ́n bá lò wàá kó àdúlọ ńgbà táyé dayé ọ̀daràn alẹ́ lomi gan ọmọ ọdún méjì ni wọ́n ká mú pé ń bá lò a'udhu billah kí wọ́n á ní tó lè mú kídìrí ó lè sírò eléyìí tó yẹ bá ti pọ̀ daràn ní ọ́ ọ̀daràn ẹranko aláìlórí lọ́wọ́ ọ̀bọ ọwọ́ abọ́mọ ọlọ́mọ sí hóhò yọ wá fìdí ya ọmọ ọlọ́mọ nídìí dànù. ẹni ẹ kìí ṣe pé nǹkan kan wà ń bẹ̀ tí ń wo ohun ju wípé àṣírí owó kan tí wọ́n ṣe fóònù náà nì àṣírí owó tí wọ́n ṣe fóònù lórí ibú tí wọ́n fi ní gbogbo láwùjọ kọ́ lọ́wọ́ kọ́ bá wa ká ẹni lónìí ọ̀rọ̀ pé bóyá sẹ́rù rẹ̀ wọ́n máa bá a lò àbí wọn ò lè bá a lò kò ṣẹlẹ̀ o ibi tá à ń lọ gan ni ẹni bọ́dì tó bá ti lè parọ́ zina nínú àwọn obìnrin wàá jẹ ìyà bá àjọ máa róńdó bá àjẹ ìyà tó ti dàgbà ẹnikẹ́ni tó bá fi lè parọ́ zina lónìí wàá jìyà torí pé lónìí yóò ti hàn kò sẹ́ni tí wọ́n yé bá ṣe kíni tí wọ́n yé bá ṣe rànù. ولا حد على من لم يبلغ في قذف ولا وط. tó bá ṣe pé ẹni tó parọ́ zinamaya ọmọdé lò kò tí ì bàlágà ẹni tó parọ́ pé yẹn ṣe zinamaya ọmọdé ni kò tí ì irú eléyìí wọn ò ní fìyà kankan jẹ o torí rufi alqalamu an ẹni tí ó ti bàlágà òun ló ṣe zina ìyàtọ̀ lọ ní kí wọ́n fi jẹ onízìnnà ni wọ́n ní fi jẹ o kò túmọ̀ sí pé kò ní jìyà mi o àbí ẹ̀yẹ wa kò túmọ̀ sí pé kò ní jìyà mi torí ńgbà tó wọn bá ti ya ọmọ abú láti kékeré tó kò túmọ̀ sí pé wọ́n ní fìyà mi jẹ tí ó fi gbà fọlọ́. ẹni tó bá sọ pé èè sọmọ bàbá rẹ èè sọmọ bàbá tó ń pè ọmọ àwọn so wọn máa sọ bẹ́ẹ̀ wọn máàlì léde yorùbá wọn máàlì èè sọmọ bàbá rẹ wọn máàlì èè sọmọ ìyá rẹ èyí tó súnmọ́ ni pé èè sọmọ bàbá torí pé nu màmá náà ló ti jáde wọn máàlì tí yorùbá máa ń sọ yẹn ó ti túmọ̀ sí pé bàbá tó ń pè mọ́ra rẹ o yìí ṣe bàbá rẹ fa anta da'i ọ̀nlẹ́ra rẹ mẹ́ni tí èsè tiẹ̀ ọ̀nlẹ́ra rẹ mọ́lá ni tọ́ irú àwọn ilé yẹn ẹnikẹ́ni tó bá pè yàn bẹ́ẹ̀ tó pè lọ́mọ àlè ẹ̀ mọ̀ pé ebutọ́ kọ́mọ̀ lẹ́nu yín nù nísìn ọmọ àlè bàbá gan sọ pé ọmọ àlè abẹ́ẹ̀kọ́ ni ìyá gan sọ pé ọmọ àlè <laughs> wàláì gbogbo wọn ni ó jìyà tó wá kófin ṣẹ̀rí àmì irọ́ lásán so we are we are we are we are, we are just joking joking kọ joking gan-an tí ó kó ìyàjẹ̀yìn lẹ́ rí ìgbà tí ìyá bá kọ́ ọmọ lọ́mọ àlè ó túmọ̀ sí pé òun kàn gbé wá bá ọkùnrin ni ẹlòmíì làwọn jọ sòwò rẹ̀ ìgbà tí bàbá bá pe ọmọ lọ́mọ àlè ó túmọ̀ sí kó ọmọ ìpè kìí sọ ni wọ́n bí fún òun kàn gbà lọ òun gbà tọ́ ni. ok ìdí abájọ tí ìwọ ìyá fi kọ́ ọmọ ni wà á ṣàlàyé ẹ̀ mọ̀ kó òun nídìí kọ́ lọ mẹ́lẹ́rìí wa yọkàn sọ pé ẹlòmíì lọ́gbọ̀n òun lò tó ń fi bí yọ wá jìyà wọ́n sọ ló pupa kálukú ọba sí ẹlòmíì ò tún pọ̀ ọmọ ọlọ́mọ àlèmọ́ láti jọ lọ́wọ́ jẹ́ kí bàbá náà ní tọ́lọ́mọ àlè yọ ọmọ ẹlẹ́rìí wá ẹlẹ́rìí mẹ́rin ibi tó ti káyàwó mórí zina so tí ọba rí mú wá yọ jẹ gbọgọrin yọ sọ ẹnu rẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tí wọn náà ń bú nígbà tí ebu dojú ẹ̀ tó lọ máa lè fa òun náà yóò gbé ọ lọ sí sẹ̀ríà ẹ dákun ẹ bá ń bí ẹ mọ kí ni ìsìn kò sí sẹ̀ríà ẹ̀nàlẹ́gba àbí òye tó àwọn tó bá gbé wa àwa mọ bá a ti lè bọ ọkàn lábùkù wọn bá mo rò pé yé ẹ ẹ dákun lágbájá yìí ló pè mí lọ máa lè ọ yọ ọkàn àbùkù wàláyé tó bá rí bíta ti ń pè ọ lọ máa lè lọ́la ẹnu rẹ̀ ọ̀wọ̀ wò á nínà o àmọ́ yóò kàn àbò ó náà pé ìyá létí omi lámtẹ̀lẹ́dìní kọ́bùl ó wá pé ìyá mi ò tí ì bí mi kó tó dò ní kò bá dá a pọ̀ oníjẹgba o á lẹ́gba tó ànà ní ìsìn àmọ́ yóò kàn àbùkù eléyìí jẹba o ẹnu kí yorùbá máa ń pa àwọn òwe kan torí pé àwọn èsè mùsùlùmí láti pìlẹ̀ àwọn òwe àwọn tẹ̀fẹ̀rí pẹ́nu wọn gbogbo létẹ́ bá rí tí ń tòrò wọn lọ mọ àlè rẹ ni ò tí ì ṣe kí ni ó túmọ̀ sí kele wá dàrú ńjọ kan wọ́n á pòwe mọ́ bàbá wa ti ní gbogbo létẹ́ bá rí tí ń tòrò tẹ́lẹ̀ náà ọmọ àlè rẹ ni ò tí ì dàgbà ókèé. Okay tí wọ́n tó wá dàgbà nílé fi ń dàrú ọmọ àlè ní ọ̀nù bàbá ọ̀rọ̀ tẹ sọ ẹ ẹ ní sọrú ẹ mọ́ ó gbé lọ tòtòrí wọ́n ti pòwe mọ́ pé wọ́n ní ọmọ àlè àwọn tí ń dàgbà tí fi ń dàrú tòtòrí ẹ ìsìláàmù yìí dáa púpọ̀ gbogbo nǹkan tó lè tánìṣì sọ dèèyàn yẹpẹrẹ tó lè islam dínà rẹ̀ àwọn ọmọ òfin kan lókè pẹ̀ yìí tó tún sọ àwọn èèyàn débi kẹlẹ́nu sọnù wàláì kò sí islam nìkan ni kẹlẹ́nu ọsọ ẹnu rẹ̀ kò sófin tó lè rí láyé tó mójútó bí islam torí ẹ̀ náà ló sì jẹ́ pé ẹni tó bá ti sọ pé ìwé sọmọ bàbá rẹ̀ o ẹni tó bá sọ bẹ́ẹ̀ fàálẹ́ ìhìlhad wọn nà lẹ́gba ọgọ́rin ẹni tó wọ amọ́tò lọ wọ́n á rí pọ̀ pẹ́wọ́ láì sàmì ọmọ àlè <laughs> ẹ̀wọ̀n kọ́ máa lè tọ́sọ yẹ ó ti gbé débẹ̀ ọkọ̀ rọra páàkì ni ó sì já kẹ̀ jáde ṣèṣe ká máa yín o à ilé ẹjọ́ mi so ẹ máa pé ọmọ tún lè léyìn nínú àwọn èbúté ẹ máa búra yín ní yorùbá lẹ́mù ẹ máa ṣàṣìṣe síra wọn lójú ọ̀nà bẹ́ẹ̀ lọ́kadà sọ lọ́kadà bẹ́ẹ̀ lọ́kadà sọ mọ́tò bẹ́ẹ̀ mọ́tò sọ mọ́tò ah láìláìlọ́lá ọ̀làjú wọn ọ̀dà kọ̀sọ́ làjú lọ́dọ̀ yorùbá lọ títí wọ́n lè ní ọ̀jẹ̀ kìnnìkan yálà yà ẹ̀ <laughs> sọ́là ju àánú àbágọ̀ àgọ̀ burúkú ó yẹ ká kẹ́kọ̀ọ́ yóò bá kàn kàwé lásán ni wọ́n lẹ́kọ̀ọ́ àwọn ọ̀rọ̀ burúkú ó kún ẹnu wọn ọ̀rọ̀ tí ń túmọ̀ sí pé wọ́n lẹ́kọ̀ọ́ ẹ dákun torí tọ́lọ́ ẹ̀mí mọ́ sí ọ ìyá mi ọ̀ sí ọ ká tó pé yàrá yà mí ọbẹ̀ sọ fún ọ pé ìwọ ìwọ bíntín bíntín rẹ ti ẹ̀ kọjá sísọ torí pé yàrá yà ẹ̀ gan-an kọjá máa ń kankan lọ́dọ̀ la ilaha illallah sẹ́wọ̀n kí ìdíhùn wàhálà ó ti fi hàn pé á ah, àwọn ẹ̀yà yóò lẹ́kọ̀ọ́ àfi ká lọ tún èdè ẹnu wá sí o ọlọ́ọ̀lọ́ mọ iye tí èèyàn gbọ́ lórí títì ń jọkàn tọ tí wọn náà bá wá pé ẹ wọn àti tí lọ́ọ́ jẹ kíní kan ìyálàyà rẹ wọn náà wá pé kíní kan bàbá ńlá bàbá ńlá bàbá ńlá kù rẹ ni wọ́n jẹ tọ ńgbà tí wọn náà wá sọ bẹ́ẹ̀ wèrè di mélòó wèrè di méjì wọ́n kọ̀rọ̀ ra fi ìtumọ̀ pé wọ́n lẹ́kọ̀ọ́ mùsùlùmí ni ọkàn fi gbígbọ́ sáláì gbọ́ ó fi rírí sáláì rí ìgbà tí wọ́n á ń bú ebi wọn mọ̀ pé bàbá sẹ́fẹ̀ yìí ni ń bá wí ìgbà kọ́ bá mi wí kọ́ bá mi wí ẹ rí i pé gbogbo wọn máa ń gbé oríire ò pé sóòsì kan lè máa búyà láyà rẹ báwọn torí ẹ ló ṣe jẹ́ pé. Kese yorùbá nìkan kése yorùbá nìkan ní nàìjíríà yìí bẹ́ẹ̀ náà làwọn haúsá àwọn haúsá tẹ rí yẹn àwọn náà ọ̀rọ̀ ní ti tọrọ ọ̀rọ̀ ní ti tọrọ àwọn ebú ẹni tó ṣẹ̀ wọ́n bá wọn àwọn náà lè ké kutu mánkì nìkan lọ́jẹ <laughs> so o o àwọn ah, àwọn èdè tí ó pé ẹnu èèyàn gan-an yóò wúwo láti sọ ọ̀rọ̀ tí o ti tọrọ ọ̀làjú náà á ọ̀làjú náà so eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn èdè burúkú yìí ká sọ ẹnu fún o tẹ́nìkan bá bu kínníkan bẹ́ẹ̀ lára ìyá rẹ̀ àbí ìyá ìyá rẹ̀ àbí bàbá àbí bàbá bàbá wọ́n bu ọkàn pè ni ó pè lẹ́jọ́ wọ́n láyọ̀ jẹ ìyá ó kéré ju olè sọ pé kó san one million torí embarrassment tó ṣe fún yàláyà rẹ̀ tó ohun tó yẹ kí sábà gbòǹgàn sórí òṣùwọ̀n kí wọ́n fẹ́ tà kọ̀ wọ́ọ̀tì fifty thousand so <laughs> wọ́n á ní ọ̀sẹ̀ one million ẹ mọ̀ pé yọ máa gbá ẹnu rẹ̀ pa ni yọ máa gbá ẹnu rẹ̀ sọ̀rọ̀ pé sọ́ni sọ́fẹ́ kó bá mi ọ̀fẹ́ bá tèmi jẹ́ so torí tòní kọ́ torí tọ́lá ni rẹ̀ gbogbo ẹni tó máa ń búyàn rú èbú báwọn ó kéré jù mẹ́jọ rẹ̀ lọ bí tí wọ́n ti bá wí tó bá yẹ kófin ṣẹ̀rí àwa ni wàhálà àwọn èèyàn ti dẹ́kun rú ẹ̀ ó ti dẹ́kun rú ẹ̀ láwùjọ tiwa wọn ò mọ̀ pé ẹnìkan tó bá sẹ́yìn ẹni tó ṣe wà lóye ká dojú ẹ̀yìn wọ́n ti pè é lóye ká dojú ọ̀rọ̀ kọ òun lóye ká fẹ̀sùn kàn ẹni tí ọ̀sẹ̀ wa fóun ló sì lè jẹ́ kóun láàmọ̀ bá wí ránṣẹ́ àwọn ìyá tó jìyà lórí wa wọ́n lóyún wa sínú níjọ́ ọ̀kúnlẹ̀ bíi kúkú bíi yíyè àwọn ìyá yìí lẹ́yìn tí wọ́n bí wa tán wọn ò tún sinmi ká lè là ká lè yè ká lè là ká lè yè inú wàhálà rẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ màmá kú sí màmá mi bẹnu sáré ò tí wọ́n ń bu ránṣẹ́ o màmá mi bẹnu sáré tí wọ́n ń ṣépè fún ránṣẹ́ tó sì dáa bẹ́ẹ̀ wàláhì kọ̀dà bẹ́ẹ̀ o tọ́ba yẹ la la la la ntọ́ba yẹ̀yàn òun là á máa fi tọ́ka sí àdúrà lọ́yẹ àwọn òbí o kìí ṣe pé o Islam wa dáa ó tó bá bú màmá wa àbá bá bú bàbá wa tí a bá fi lè dáhùn bàbá rẹ̀ ló bú o màmá rẹ̀ ló bú. anabi sallallahu alayhi wa sallam sọ pé la'ana Allahu man la'ana walidayhi Ọlọ́run la'ana gbogbo ẹni tó bá bú bàbá àtìyá rẹ̀ tẹni tó bú tó náà bá bú bàbá rẹ̀ tí ó bá bú o ti bú bàbá bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ tó náà bá bú bàbá tiẹ̀ san tó bá bú ìyá rẹ̀ san ìwọ ọmọ ló bú bàbá rẹ ìwọ ló tún bú ìyá rẹ torí jẹjẹjẹjẹ ni bàbá bàbá wà láì rí èbú ìwọ ló jẹ wọn bú jẹjẹjẹjẹ ni ìyá ọba wà láì rí èbú ìwọ ló jẹ wọn bú ìyá rẹ so ní ọ̀nà kíní àti kejì ìwọ lọ́gbà dájọ́ pé o ṣe kíní o bú bàbá rẹ àbò bú ìyá rẹ ọ̀ wá dẹni tọ́lọ̀ ńlá náà ọlọ́nkọ́ sànù wa tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé tó fi dórí àwọn ìyàwó wa tó fi dórí àwọn ọkọ wa tédè òyédè bá ṣẹlẹ̀ láàrin wa ẹjẹ́ àmọ́ mọ́rú èdè tá a máa pè o ẹjẹ́ àmọ́ mọ́rú èdè tá a máa pè ìyàwó lè sọ pé tọ̀ pàtí wàhálà rẹ pọ̀ wọn àyà máa lọ ọ̀dọ̀ bàbá mi ó lẹ́ni kò ní dáa fún bàbá rẹ náà <laughs> tọ́ pé àtọ́ ní kò ní dáa fún bàbá rẹ náà sẹ́wọ̀n pé bóńtì wọn bá dáhùn bàbá ta ló ń bú Baba tara rẹ ni tó tó náà bá wá gbé a ah, bàbá kan ojú bàbá kan kò ní bàbá tiẹ̀ náà ta ló dé wọn kú bàbá rẹ ìwọ ni ìwọ náà ló tún rù tó ń torí de ilé ẹja sọ ẹnu wa ká máa ma dábàá fi báyàn wí ó ti wá pọ̀ lẹ́nu débi pé ọ̀pọ̀lọpọ̀ ò lè gbà á ní rọrùn sèyàn ọmọ gbà díẹ̀díẹ̀ tó bá jábọ́ èèyàn kábàámọ̀ pọ̀ jábọ́ èèyàn oníjẹ́rù rẹ̀ ọtún jábọ́ má. tó eléyìí jẹba àwọn àwọn ọmọ wa kéékèèké tọmọ bá ṣẹ̀ ọwọ́ pé ọ̀kan ni bàbá rẹ̀ ìyá ẹ̀ sọ̀rọ̀ kébí ṣe bẹ̀rẹ̀ nu torí ìyá rẹ̀ tó ń bu ọmọ náà ti mú sórí téèyàn bá sẹ́yìn o níta máa wí ni kí ni ìyá ẹ̀ bàbá kan rọra gbá ọmọ náà lórí lọ́mọ bá bàbá ẹ wo bí ìyá ẹ so ẹ̀yin lẹ ti fi àwọn ẹ̀kọ́ ẹ fi lé ọmọ lẹ́nu tó torí délé àwọn ìyá tiẹ̀ ló tiẹ̀ wá àbí òye àwọn náà máa kàn lábùkù jù wọ́n yìí sábà sọ bàbá ẹ àbí ẹ̀kọ́ ni wọ́n yìí sábà sọ bàbá ẹ wọ́n ò pé kí ni mọ̀tádà nù kábàrù ńkọ́ kò sábà túmọ̀ sí èbú wípé uncompleted sentence bàbá bàbá ẹ àwọn kí ló ṣe bàbá mi àwọn náà sọ pé ìyá ẹ kálukú ti mọ pé kínú èébú nù kí á làwọn ẹ̀yà ṣe bẹ́ẹ̀ o tó fi jẹ́ pé tiwọn lẹ́ẹ̀ máa mú gbọ́ pẹ̀lú èébú báyìí káwọn ẹ̀yà ọmọ bínú kí ẹ lè bá ara àlìjá náà wọ̀ ni gbogbo àwọn tí ń bu yín o gbogbo dáadáa wọn wọn máa kó fún yín níjọ́ gbẹndé alkiyama tí dáadáa gbogbo ẹni tó bùyà tó bá tán wọn kó àìdá tí wọn kò lè lórí kò síbi tí wọn gbà ọ̀dọ̀ ẹja fún ẹnu wa mọ́ torí ẹni tó bá bùyàn ibi tó gbé wa lọ bẹ ẹnu ẹni tó bá bùyàn kọ máa lè ọmọ àlè tọ. nísìnyí sáà mọ ẹni tó gba haúsá kí la haúsá ń pè ní amáàlè naam naam ràkúnmí tẹ amali hausa kan lọ lọ sẹkọọ pẹtọ a lọ sẹkọọ ìgbẹ́ngbọ̀n ó wá bọ́ sókòtò tẹ́bà fi ti àwọn kan ti ń tajà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní dànkán lẹ̀ nawa ya gano mali ya mali wani a ah, ko a gida a mali ake ce da ni <laughs> amma lè ọmọ rẹ ah, kẹ à kọ́dà ń lé ama lè gan wọn máa pè mí ràkúnmí gan wọn máa wọn mà mí sí lé <laughs> yẹn nílùú wa so ẹsìn pè mí bẹ́ẹ̀ lẹ́yìn náà ajẹ́pẹ́ ẹsìn <laughs> lẹ́nu tiwa ẹ bá ti kọ́ ẹ bá ti ọmọ àlè. ẹni pé ẹ̀gbọ́n ó lè pa àbúrò ọmọ àlè ni ọ àbúrò náà lè ké èmi lẹ́yìn pé lọ́mọ àlè pé mo pé mo wí ni kọjá bọ́ ọ̀nà wa pé ọmọ àlè lẹ́yìn náà <laughs> bàbá sì jókòó bàbá bá lùzọ ọmọ méjì lẹ́ẹ̀kan náà àbẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ torí pé ńgbà tí ẹ̀gbọ́n pé àbúrò lọ́mọ àlè bàbá lùzọ ẹ̀ àbúrò náà pé luzu bàbá ní ọ̀hún ajá ni sìn láti sọ pé ọmọ ọkọ gbogbo yín ẹ jẹ ìyá níbo ló ti mọ̀ pálẹ̀ ló bí wọ́n fún mi bó ni wọ́n náà ti mọ̀ pálẹ̀ ló bí wọ́n náà fún mi tẹ̀lé ìjẹ́ bó ti jẹ́ èdè ẹnu wa ọ̀dá o àfi ká tún ṣe o ìyẹn ni pé téèyàn bá ti jẹ́ mùsùlùmí èdè ẹnu rẹ̀ ọmọ ẹ̀dá sẹ́ẹ̀rí tẹ́tẹ̀ ẹnu yìí bá wá da àwọn ọmọ ẹ̀tọ́ ọmọ àwọn pé ẹ ti gọ̀ díẹ̀ ẹ slow ẹ slow ẹ ọ̀fẹ́ wọná rọrùn ni ọjọ́ bó ṣe jẹ́ wọ́n fi tààrí ìdìl hajj wọ́n ní téèyàn bá pèèyàn lọ́ máa lè directly ṣùgbọ́n ó lo ẹnà èdè ọ̀pá lówe ni bí kéèyàn sọ pé ẹ èmi dúpẹ́ pé mi sọ máa já táwa lọ máa já o ta lọ máa já ẹni tó bá pè yàn lọ́mọ ajá sẹ́wọ̀n kọ́ mọ́ ń zina nù pé ìyá rẹ ọmọ zina ni. àwa dúpẹ́ pé bàbá wa nìyá tí wá bí wa fún èèyàn wa pé tọ̀ àwọn táwa ni ìyá tí wá bí wa fún tiwa o sọ gbogbo oru eléyìí ẹ kèsì ẹni tó bá fi lè pè yàn lọ́mọ àlè máa ń kò bá jẹ́ pé ó lo ẹnì èdè so ó náà jìyà ó jìyà pé ìgbà tí mo gbédè èmi ò yà sọ directly so ìgbà tí wọn máa sọ sọ ma kó àwọn èèyàn náà máa gbọ́ ọ jẹ ìyà. waman qala li rajulin ya Luti ẹni tó bá wá sọ fún yẹn pé ìwọ ọkùnrin tí máa bọ́kùnrin ṣe yìí wọ́n pe ọbẹ̀ Hud wọn náà jìyà ó sọ ká mórí ara wọn. ọ̀ka wọn mórí ara wọn wàá jẹ ìyá torí kẹlẹ́nu ó lè sọnù náà ni. فمن قذف فمن قذف جماعة فحد واحد يلزمه لمن قام به منهم ẹni tó bá fi ẹ̀sùn kan àwọn èèyàn púpọ̀ ó ní ẹ̀yin ọmọ àlè wọ̀nyí àbí tí ń pè wọn lọ́kọ̀ọ̀kan pé lágbàjá ọmọ lágbàjá ọmọ àlè dóòlù àwọn ọmọ tàbí ẹ̀dọ̀ ọmọ àlè bí àwọn bàbá bàbá tó dàgbà àwọn alásọgbanu tí ọmọ ló ń sọ bàbá yín gan bí ń ṣe bu tí ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ nu bí yorùbá ti sọ̀sọ̀kúsọ̀ nù yọ jẹ ìyà onípa àgbàlagbà ni ọ jẹ ìyà nù rẹ ó dùn so yọ wọn nà ní ẹgbàá ẹgbàá mélòó ẹgbẹ́ àádọ́rin ìgbà tó ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹnìkan tó bá ti lè pè lẹ́jọ́ nínú wọn yóò mú jẹ gba àádọ́rin apọ̀ náà èèyàn mẹ́wàá ló bù àbí òye kọ́dà tún kókó alọ́kọ̀ọ̀kan téèyàn kan bá ti pè lẹ́jọ́ tó bá ti jẹ gba àádọ́rin ọgọ́rin ó ti tó ó ti tó tó bá ti tó ọgọ́rin ẹgbẹ́ ó ti tó ká má bàa lù pa sòtòrí pé níta fẹ́ fàyọ náà ni pé àbùkù tó lẹ̀ máwọn léèyàn lára afẹ́ ha kù ẹgbàá kan tó bá ti jẹ ó ti tó hàn létí mo ti ẹ̀dúpẹ́ fọlọ́n tó bá gbé mẹ́sẹ̀ pọ̀ tó ni wọ́n bá jẹ gbani bó wọn bá bóyá ló wọn bá ti sẹ́kùn kankan so eléyìí túmọ̀ sí pé àwọn yòókù ò nídìí láti pè lẹ́jọ́ tẹ́nìkan bá ti pè lẹ́jọ́ tó bá ti nà ó ti tó. ومن كرر شرب الخمر او الزنا فحد واحد في ذلك كله ولن تفاجئك امتي أتمتي أتمتي أم لا متمو kọ́wọ́ tó bà séyìí ìgbà tó fi mutí ní òfì jẹ gba ọgọ́rin ni àbí bá ti ná lọ́gọ́rin ó ti tó ọgọ́rin ti tó àbí ọ̀yọ́ wa ẹ̀hàn kó mutí séjoko láàmú ni àbí ìgbà tó gbé kọ́ọ̀pù sẹ́nu èwo náà sẹ́mi pé àìmọye ìgbà lọ́daràn ó gbé kọ́ọ̀pù sẹ́nu. níjókòó kan ó ti wá jókòó tòní ó tún padà abẹ lọ́la tó padà abẹ lọ́tùlá ó wá bà and throughout the the the, the month kò síjọ́ tí ọ̀lọ́ mutí sáàsì rò pé tis'atun wa ishruna yawman tó fi mutí times eighty <laughs> yóò ti gbàdú tó ẹgbàá kan ti tó yóò jẹ ọgọ́rin ẹgbàá tó ti tó yóò tọ́ lára pẹ̀lú gọ́ọ̀lọ́hún náà ní débẹ̀ mọ́. ẹni tó wá ṣe zina ńkọ́ kẹ́bí ṣe sí àwọn ọ̀daràn ó ṣe zina lónìí ó tún di lọ́túnla ó tún ṣe zina bí ètò ní ìjọ ìjọ ìjọ ìjọ mẹ́ta mẹ́ta síra wọn ló ń bá ṣe zina ok ìjọ mẹ́ta síra wọn láàrin oṣù ìjọ mélòó nù. ẹ̀mẹ̀wàá ọwọ́ wa bà ẹ̀mí ló lásọ ló kópa ó sì ti níyàwó nílé <laughs> ẹ̀mọ̀ kí tó bá ti jẹ́ òkú kan òtítọ́ torí àlè pa kátún tají tó bá yẹ kí kò níyàwó tó bá ti jẹ́ gbọ́gọ́rùn òtítọ́ á sì gbé kan òtítọ́ àmọ́ kìí ṣe bẹ́ẹ̀ ni tí ọba o. kafara ìwọ̀nù ara wọn bí kápẹ́ nìsín ọ̀sán Ramadan lẹ́nìkan báyàwó rẹ̀ lò sẹ́wọ̀n kó ti dáràn kàfàrà ńgbà tó ti kọ́ ọmọ ọmọ bá lò ní oṣù lọ́sàn ọ̀la ó lóun tún ṣe ń tóun kò tún tọkàn ó tún sọ pé ńgbà tí o ti ṣe a pé gbogbo ẹ̀ yọ̀ kan rárá o. tó bá ṣe bẹ́ẹ̀ lẹ́mẹ̀wàá kàfàrà mélòó kàfàrà mẹ́wàá yọ gbà tó bá jẹ́ pàwẹ̀ ló lè gbà sẹ́wọ̀n pé ọ̀ràn tàná yóò fi kọ́ gba ọgọ́ta àwẹ̀ ọ̀ràn tòní ọgọ́ta àwẹ̀ ọ̀ràn tọ́lá ọgọ́ta àwẹ̀ tí èkú tó sírò gbogbo ẹ̀pọ̀ báyọ̀ gbà àwẹ̀ kù ni tòyàtọ̀ sí ẹni tó ṣe pé ìyá lọ́yẹ kọ́ jẹ ìyá lè wọnú ara wọn bẹ́ẹ̀ náà lẹni tí ọ̀parọ̀ zinamẹ́yàn púpọ̀ tá a ti wí síwájú. ومن لزمته حدود وقتل فالقتل يجزئ عن ذلك ẹni tó ṣe pé ọ̀dẹ̀ bíi káfí ìyà kan jẹ nínú àwọn ìyà tọ́lọ̀ ní káfí jẹ ní tó bá dáràn rú rẹ̀ eléyìí tí ò tó àyàn bí kápọ̀ jalè àgè lọ́wọ́ ó tún wá bí wípé àyàn ńgbà tó jalè o sákòókò gé lọ́wọ́ náà ni kátó di pápá àbí pípa tá a bá ti pa ti tó pípa tá a bá ti pa ti tó àní kọ́kọ́ gé lọ́wọ́ náà kó tó wá di pápá. pípa tá a bá ti pa tutù apá kan nínú àwọn fuqaha àwọn sọ pé ọkọ̀ akọ̀gé lọ́wọ́ ná kó tó di pa àṣekè ni kó tó di pa apá tọ́lọ́ràn oríṣi méjì lọ́ọ́ dá wọn ò ní wọnú ara wọn. tó bá yẹ pé àti han ọmọ èèyàn létí ni bẹ́ẹ̀ ni eléyìí lọ́ọ́ dọ́gba jù ìwọ́n tá a bá wò ó pé ẹ̀ á kúkú padà pa náà ni kí la ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gé lọ́wọ́ sí ná ẹ kúkú pa lẹ́ẹ̀kan ẹ̀ lọ́ọ́ kọ́ọ̀tù àmọ́ tó bá jẹ̀bi ikú tó tún jẹ̀bi kọ́ parọ́ zinamaya a ní pé ká pa o nígbà tó ti ṣe pa pa kọ́kọ́ yọ jẹ gbaná torí pé iye ọmọ èèyàn tó fẹ́ dànù yọ kàn àbùkù rẹ̀ kó tó adi ká ṣe kíni kó tó di pàápàá torí ẹbí ẹni tí ọba dáràn kọ́ pààyàn ó sì tún ọparọ zina mẹlòmíì so akọkọ nnalẹ gba irọ́ zina yẹn ná ọgọ́rin ẹgba pàtó bá ti ọgọ́rin ẹgba tán àwọn asẹsẹ sékìní asẹsẹ wa bẹ lórí. ومن شرب خمرا أو نبيذا مسكرا حد ثمانين سكر أم لم يسكر ẹnikẹ́ni tó bá mu ọtí àbí nǹkan míì tó ná máa ń pààyàn tí máa ń mú yàn hún ríra gẹ́gẹ́ bí anabib anabib òun náà ní dẹ́bínú tí wọ́n rẹ lómi torí tí wọ́n bá rẹ dẹ́bínú lómi ó máa ń dọtí sọbẹ́ẹ̀ náà ní gbogbo nǹkan míì tó máa ń bu ọpọlọ gẹ́gẹ́ bí ọtíkà. So gẹ́gẹ́ bí sẹ̀kẹ̀tẹ́ gẹ́gẹ́ bí burúkutu gẹ́gẹ́ bí sẹ́pẹ̀ gẹ́gẹ́ bí ògógóró gẹ́gẹ́ bí pẹlẹbẹ so gbogbo àwọn kan wọn yẹ ẹni tó bá mú gẹ́gẹ́ bí gulda gẹ́gẹ́ bí stout gẹ́gẹ́ bí guinness àbí òye wọn ni kíni kan ti ẹlẹ́rìn dodo yóò dodo láìsí inú ẹ nígbà tí ẹgbẹ́ bá bọ̀ so gbogbo mukumu yẹn èyí yòówù ọba mú bẹ́ẹ̀ ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ó mú ọ̀hún rírà kò mú ọ̀hún rírà wàá jẹ ẹgbẹ́ ọgọ́rin tẹ́lẹ̀ lómi ọ̀sọ̀ pé ẹ́ tó bá jẹ ẹ̀jẹ̀ pọ̀ pọ̀ ọ̀hún. ó ti ẹ lè nà ó àmọ́ kó ń bá mu kátó nǹkan kò sọ ní kankan wọ́n jìyà náà ni ọ̀pọ̀ ọ̀pọ̀ tó rẹ́ lómi ọtí ti domi lọ́nà fún wèrè rẹ̀ bí tó ti di bára lára rẹ̀ ṣùgbọ́n jẹ ẹni tó da mílíkì sí yóò jìyà ẹni tó sì fi ṣúgà sí yóò jìyà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ ìgbà tí pààyàn tó bá ti pẹ́ ń di rẹ̀ kí lẹ fẹ́ nà sí torí pé ó ti dára rẹ débi pé pa ọmọ kò túmọ̀ sí kò ní gẹ́gẹ́ bí ẹni tí àmọ́ kìí ṣe gba tọlọ́tì táwọn ké gbóyún ẹlòmíì ó ti di ó ti di ìgbà tí èèyàn ń jẹ ṣingọ́ọ̀mù lẹ́nu rẹ̀. so gbogbo eléyìí wala sijna alayhi àmọ́ àní tìmálẹ̀ o ẹgbàá ni ọjà àní tìmálẹ̀ o yẹnni kọ́ mutì àní tì má lé torí dábàá láti ọ̀mùtí má lé ẹ wọ̀ ọ̀mùtí ti pọ̀ tó láyé nàìjíríà wa yìí gbogbo ariwo tí wọ́n ń pa pé gbogbo ẹ̀ wọ́n ti kún fọ́fọ́ kò bá jẹ́ pé wọn ò tí ì réyàn kó bẹ̀ wọ́n ti ń pariwo ẹ wá dúró ọ̀mùtí ẹ wá dúró tirẹ́là ọtí ti ń kọjá sílùú kọ̀ọ̀kan tí wọ́n ń supply kódà àwọn ọkọ̀ pure water ọ̀pọ̀ tó bẹ̀ wàlà hàwùlà ẹ wo bomi tí wọ́n to kírètì kírètì kírètì kírètì kírètì kírètì kírètì ọtí wọ́n sì tó ọ̀fẹ́ kan sámà adúgbò fẹlẹ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí <laughs> ṣé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ la hawla wala quwwata illa kílẹ̀ wà ń wòran tẹ́ ẹ̀ sọ fún wọn kí wọ́n yé tọ́tí kọ́dà láwọn ìlú mi lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí wọ́n ti máa tọ́tí adúgbò fẹlẹ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí la hawla wala quwwata illa billah níbo wà láwọn mùsùlùmí wà wọ́n fi gbalẹ̀ ọtí láàyè lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ah la hawla wala quwwata illa billah sọ́wọ́n ní mùsùlùmí dẹ̀ mọ́ ànáwọ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ tó ẹni tó ṣe é pé ó mutí yẹn ẹgbàá ni ọjà ànímú lọ sẹ́wọ̀n kan. tàbá fẹ́ nà wọn lẹ́gbàá bó la ṣe sáfàṣọ sílẹ̀ lọ́rùn wọn ni rárá o wọ́yọ̀ jọ́rọ́dún máḥdúdẹ̀ ẹni tí wọ́n bá jẹ gba àwọn abọ́ sí hò akọ aṣọ kúrò lọ́rùn rẹ̀ tọ́ gbogbo aṣọ lákòókò lọ́rùn wèrè rẹ̀ àyàfi tí ó bọ àárín ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ orúkọ ẹgẹ́tì ẹ̀ á bá wá ṣọ́ọ̀tì nìkà sọ̀kè déédéé dodo láti tán kókó yọ wá balẹ̀ dé orúnkún rẹ̀ sẹ́wọ̀n pé tó bá wà bó ṣe wà yẹn oní òtún mọ̀ pé àbùkù kàn ọ́ níwọ̀n àti gbogbo jẹ̀mọ́ à nígbà kẹ́nìkan kó fíìmù rẹ̀ o ò ní ya fọ́tò mbẹ́ o ayé handset nísìn everybody drop your handset before coming in ìsìnkú ọ̀ ya fọ́tò o torí pé ìyàtọ̀ lọ́ni ká fi jẹ́ la fẹ́ fi jẹ́ ọlọ́run bò ní ká ká fi sẹ̀sìn inú yíya fọ́tò rẹ̀ ẹ̀ fi ń sẹ̀sìn nù wọ́n wá sí ẹgba ìfún jama wọ́n sí ẹgba fún ẹgba mélòó ẹgba ọgọ́rin wala tujarradul mar'atu a ò ní bọ́ obìnrin sí òwò ń tiẹ̀ o àpọ́nlé. Ah, àpọ́nlé tó ń ti kó ti dáràn wọ́n fẹ́ nà àní bọ́ǹsì wò ó torí pé al-mar'atu kulluha awra torí pé obìnrin gbogbo ara tiẹ̀ ń kọ́ ìhòhò ni illa mimma yaqiha ad-darb àyàfi tó bá wọ àwọn nǹkan kan tí ò ní jẹ́ kí ẹgbà yẹn ó dùn ó ti gbé blanket wọ̀ sísàlẹ̀ àbí òye. aha ẹ yọ gbogbo blanketi dànù kókó aṣọ rẹ̀ ó ti lọ de fóòmù mọ́ gbogbo ẹ̀yìn rẹ̀ gbogbo ẹgbẹgbẹ rẹ̀ gbogbo bíi tẹran pọ̀ sí ó de fóòmù mọ́ gbogbo ẹ wá ga rárá o ẹ lọ yọ fóòmù dànù torí pé àwọn fẹ́ kí ẹgbà yẹn kó tó la hmm. bọ́yẹ̀ fẹ́ lùpọ̀ ṣe zina ni bọ́yẹ̀ fẹ́ lùpọ̀ mutí ni. torí wọn láwọn obìnrin náà wọn ni wọn kẹrẹ nípa amutí láyè sí báwọn ọ̀daràn mọ́tò wọn pọ̀ nù wọn báyìí tọ́ báwo la ṣe wá lù wọn báwo la lù wọn báwọn ó ṣe jẹ gbá wọ́yọ́jọ́lẹ̀ dẹ́ni kọ́ ìdẹ́yìn atọkùnrin atóbìnrin á nà wọn lẹ́gbàáni tó jókòó rò pé pé ní dúró kèsì ní dọ̀bálẹ̀ lẹ́ni tó jókòó wọ̀kọ̀ á ní jẹ́ pé àga tó níbi fẹ̀yìntì ẹni tó fẹ́ jìyà tuntun fẹ̀yìntì rárá o yóò jókòó lórí bí àpótí tó fi jẹ́ pé ẹgbẹ́ ọmọ tọ́lá wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọmọ wọ ara rẹ̀ ọjọ́ ìbá wọn. so ìjókòó ni wọ́n wà. irú ẹgbẹ́ àwọn láti wá lù wọ́n kòbókò ni tó ṣe pé awọ ni wọ́n fi ṣe àbí òye wa kòbókò tó ṣe pé awọ wọ́n fi ṣe ṣùgbọ́n ẹ kíyèsí o ẹnu kan lọ́gbọ́dọ̀ ni o ò gbọ́dọ̀ lẹ́nu méjì o sọ pé ẹgbà ọgọ́rin la fẹ́ nà tó bá lẹ́nu méjì yóò di mélòó yóò di ọgọ́jọ hàn torí kẹ́ ẹ má bàa dá lábòsí ẹnu kan ni ó nì. ẹnu rẹ̀ ò sí ní lélekule wọ́n máa jẹ́ ká fi pa gbẹ́ngbọ́ tó kúkú dáràn ibi tí wọ́n máa bá láwọn ẹni jẹ́ lé lálejò. bóòlù àti wa mẹ́gbàá náà lọ́wọ́. wọ́n ní àwọn ọmọ ká ọmọdérín ètò tẹ̀lé àti tààrin láàfin mẹ́gbà lọ. àbíòye wa a nífọ̀mọ̀ ká táàbí ń sáfọ̀mọ́ kún a sì nífọ̀mọ̀ ká àtàǹpàkò kún ẹ dákun ẹ bá ní wá bí ẹgbà kan kó lè bá a yé kò bá jẹ́ gitẹ́rẹ́ kò bá jẹ́ nkankan. sẹ́wọ̀n kí bí sẹ́rí àṣẹ ní ká mú ẹgbàá yẹn lọ́wọ́ kò ní jẹ́ ká lù ú ṣeléṣe kò ní jẹ́ ká lù ú ṣeléṣe. àbí òye wa sọ <laughs> àwọn ọmọ ẹ̀ka tí ó jẹ́ kí ẹgbàá ọ jẹ́ dídìmú gidi téèyàn fi sí bóyá lọ́nà tí ó fi fẹ́ pa á kò ní sí mbẹ tó láwọn màkà méjì tẹ́rì wọ́n lé pọ̀ so wọ́n láwọn kọ́ <laughs> bẹ́ẹ̀ ṣe mú lọ́ọ̀nì bí ìgbà tó yẹn sùkúùkù ẹ̀ mú lọ́wọ́ ẹ̀ <clears throat> ọmọ ẹ̀ ní jẹ́kẹ́lẹ́ yóò tún rẹ̀ torí lè yọ ọmọ yarí pé wọ́n sá dì mú ọmọ ká àtàǹpàkọ́ fẹ́ lọ bẹ̀ pé bóòlù ẹ̀yin ṣe di kíní mú yẹn so <clears throat> so bẹ́ẹ̀ ṣe lùnù subhanallah ìkẹ́ńbẹ́nu islam o. ẹni tí ọ̀hún anáyà yóò ti ẹsẹ̀ rẹ̀ ọ̀tún síwájú ẹsẹ̀ òsì ọ̀wà lẹ́yìn gbèsè stagan so ẹni tó fẹ́ náyà nù yóò mọ̀ á nà wọn a ni pin, pé yọjẹ mẹ́wàá lónìí yọjẹ mẹ́wàá lọ́la yọjẹ ẹ̀ka náà ni o eka náà ni àfi tí wọn bá wò pé tá a bá ní ká lù lẹ́ẹ̀kan náà yóò kú o tó tá a máa wò tá a bá ní tó ti fẹ́ ṣe mẹ́gbàá lọ́nà tó tá bá ní kẹ́ lù lẹ́ẹ̀kan náà yóò kú gbà náà la fi sílẹ̀ yàtọ̀ sí tó bá kó a sọ̀yàn lóko ni a bá sọ̀yàn lóko a máa náà ni. a máa sọ̀ lọ kò bá jẹ́ kó lálàáfíà kò bá máa lálàáfíà torí pé a fẹ́ pa tẹ́lẹ̀ náà ni ìyẹn ní ẹni tá a fẹ́ ṣe kíni tá a fẹ́ sọ lókun ṣùgbọ́n ẹni tá a fẹ́ nà lẹ́gbàá tá a fẹ́ pa ni a fẹ́ pa ṣùgbọ́n tó ń tipa ànábà ṣe nánà tó bá kú tá lọ́ pa òfin lọ́ pa wọn ò ní mọ ẹni tí ń nà ò kí lọ́ pa òfin lọ́ pa ẹni tá a fẹ́ nà yìí o olóyún àní fi àtọ́lọ́ ní ká fi jẹun náà jẹ́ ẹ́. hàtà tọ́dọ̀ títí tí ebi ma torí pé ìyá lọ́sẹ̀ tọ́mọ ti jẹ́ tá a bá nà lásìkò tó àánú oyún yẹn ọmọ lè jábọ́ á tún ṣe púpọ̀ náà torí ra nínà. wala maridun mọ̀kọ́lùn hàtà yabra bẹ́ẹ̀ náà lálẹ́ tó ti kọ́ rẹ ó à ń bẹ̀rù kọ́ má lọ kú á fi ilẹ̀ tí ì gbádùn. tọ́ wala yuqtalu wati'ul bahimati wa yu'aqab àwọn ọ̀daràn tí máa bẹ́ẹ̀ ránkó sùn bóyá ajá ni ń bá sùn bóyá ràkúnmí ló ń bá sùn bóyá kẹ́tẹ́kẹ́tẹ́ ló ń kìdí bọ̀ ń dì gẹ́gẹ́ sisi ìṣesí àwọn ọ̀daràn paraku sáà pa wọ́n ni aláàní pa wọ́n o torí pé abẹ́ tí wọ́n ti ìdí tí wọ́n bọ̀ yẹn kò sí nínú abẹ́ tí máa wu àwọn onílàákà ìkí abẹ́ wọn bọ̀ torí pé nínú bí wọ́n ṣe ṣàlàyé zina máa ń jìyà lé lórí òun náà ní kọjá pé ibi tó kìdí rẹ̀ bọ̀ abẹ́ni mùsítẹ́hẹ́n tí máa wù àwọn èèyàn abẹ́ ẹranko kò lè wẹ́ nìkan abẹ́ nítorí rẹ bá ti dàrú tọ́ba jọ rè gbè bí àwọn tó lọ sògùn owó tọ́wọ́ pé tí àlìjánu dá fún un yọ ara kẹ́tẹ́kẹ́tẹ́ yóò dé mọ́lẹ̀ yọ ọmọ bá sùn irú àwọn eléyẹn ànípa wọn àmọ́ yọ jẹ ìyá. yọ jẹ ìyá sẹ́nu yàtọ̀ alẹ́ fi jẹ́ onáà ní ká lè ní kó ọmọ ànálẹ́gbá lẹ́yìn tó máa dami tútù sí wèrè rẹ̀ lára lásìkò tútù ìkọjá pásìkò yẹ la wà kó wọn ní kó wọn da ice block kó wọn da sómi tó bá tútù dáadáa kó wọn da sí la kó jẹ gbá wọn máa ṣe bẹ́ẹ̀ fún títí oṣù mẹ́ta so torí kó àdìsá anábì sallallahu alaihi wasallam onímọ̀ ẹ̀tẹ̀ bẹ̀hí mẹtẹ̀nfẹ̀lẹ̀ àhàdà àlẹ́yìn ẹnikẹ́ni tó bá bẹ́ẹ̀ràn kó sùn àní fi ìyá òun zìnà jẹ o ìyá mi láyà fi jẹ o. alimami Tirmidhi ó ní bẹ́ẹ̀ sì làwọn olùmọ̀ọ́sẹ̀ sọ wọn náà di sí bẹ́ẹ̀ làwọn máa fi ṣiṣẹ́. ṣùgbọ́n wá nínú hadith kan pé man ẹ̀tẹ̀ bẹ̀hí mẹtẹ̀nfẹ̀kùtùlùhù wọ̀kùtùlùhà máa ẹnikẹ́ni tó bá bẹ́ẹ̀ràn kó sùn ẹ pa ẹ̀sìn pẹ́ẹ̀ràn kó yẹn náà fagairu thabit kọfẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n kọfẹsẹ̀ rìn lẹ̀ pé ká pa òun ká pa ẹranko ni o ṣùgbọ́n pípa ẹranko ó wà nínú àdìsí mi pé ẹranko tí wọ́n bá ń bá sùn apá ni o àwọn fuqaha kan á sọ pé kí lẹ̀ṣẹ̀ ẹranko à ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni kí wọ́n rọ nǹkan ọmọ èèyàn sínú ni tó kò sì ní dáa kọjá pé láàmà jẹ wọ́n pa wọ́n pa wọ́n dẹran rẹ̀ nù kése kí wọ́n pa àmà jẹran rẹ̀ ọlọ́mọdé ajẹjẹ kú jẹ o sẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ o. ó ti wá tó bá wọn á tẹ̀síwájú lórí ẹni tó bá jalè à ń bẹ ọlọ́wọ́n bá wọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣọ́ wa kó là wá ó sọ alẹ́ ni tí wọ́n máa ṣe ń tọ́fẹ́ ó sì ṣe ń rọrùn fún wa láti ṣe bẹ́ẹ̀ kó lé wa jìnnà sí tí ọ̀fẹ́ kó ṣe nírọ̀rùn fún wa láti jìnnà sí kó ṣàánú wa ká tó kú kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó ṣe wa lọ́mọ àlìjẹ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you. kò tí fẹ́yàwó sílé tí wá ṣe ṣìnà lọ́sàn ọmọlọ́run ó ṣe ṣìnà lọ́sàn ọ̀rọ̀ àti àti náà bákan náà èyí tó wá dé sí obìnrin tó ń fi ẹranko ló gbọ́ òun sùn lọ. alhamdulilayi ẹni tí ó ti níyàwó tó wá ṣe ṣìnà lọ́sàn Ramadan kí ni jìyà rẹ̀. yóò jìyà zina àwẹ̀ rẹ̀ sì bàjẹ́ yóò san àwẹ̀ yẹn padà yóò sì tún san ìtaràn torí kó àwọn máa ka abẹ́ rẹ̀ bọ́nú irú èyí tí máa fẹ́ ru rẹ̀ yóò san ìtaràn inú kọ ẹrú àbí gba oṣù méjì gbáko àbí kọ́ fún oníkàlùkù yóò gba módù kọ̀ọ̀kan oúnjẹ oúnjẹ tútù lọ́dọ̀ àwọn fòkàhà ọ̀kan módù méjì tó eléyìí náà ni ìyá rẹ̀ tí ó jẹ ẹni tó wá jẹ́ pé gbèsè òpóhùn bẹ ẹranko sùn ní ni oníkẹ́ ẹranko ọmọ abóhùn sùn tó náà jìyà dáadáa ẹranko yóò jìyà kìí ṣe pé pípa lápá ìyà tí adájọ́ bá rí ni eléyìí wọ́n ń pè ní tazir tazir òun náà ni ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tọ́lọ̀ wọ́n sọ pé ìyà báyìí pàtó ni kẹ́ ẹ fi jẹ ẹni tó bá ṣe tí anábì ò sì sọ tọ́lọ̀ ń fi sílẹ̀ fàdájọ́ kó worú ìyà tó bá tọ́ sí ìyapa kan bẹ láàrin àwọn olùmọ̀pẹ́ tó bá yẹ pé tazir ni wọ́n fẹ́ ṣe fún yàn ìyà tán fi hàn yàn létí tó lè tó ọ̀kan nínú ìyàtọ̀ lọ ní kí wọ́n fi jẹ yẹn àbọ̀ tọ́kọ̀ jùlọ àbí òtún ẹ̀ gbọ́dọ̀ tó eléyìí nìyá páwà lórí rẹ̀ láàrin àwọn olùkọ́ náà. ṣé irú ìdájọ́ ló wà fún pé tẹ́yẹ̀ bá rí ọkùnrin àtọkùnrin tó ń ṣe ìgbìmọ̀ ṣé ó jẹ́ pé ẹlẹ́rìí mẹ́rin gbọ́dọ̀ náà ló gbọ́dọ̀ pé fún ẹ̀jẹ̀ bá rí ọkùnrin àti obìnrin tí wọ́n ṣe fún ìjọba yẹn tí kó tó di ti ẹsẹ̀ wọn sùn ní. ẹjọ́ ọkùnrin àti ọkùnrin tó ń bára wọn lò sórí ìgbà táwọn náà bá pé mẹ́rin kún tó lè ké jáde àbí èèyàn kan ti tó bẹ́ẹ̀ ni àwọn náà tó bá rí pé wọ́n ń bára wọn ṣe báyẹn sókè ṣe zina ni wọ́n ń pè léyìn tẹ́ bá ti tó méjì ó ti tó tẹ́ bá ti tó méjì òtítọ́ torí iṣẹ́ lóòpé kìí ṣe zina tẹ́lẹ̀rì méjì bá ti wà òtítọ́ sọ ẹ wàá sọ bẹ́ẹ̀ ṣe rí wọn pé wọ́n ṣe ìgbà míì tí yẹn bá ká yẹn mọ́tì ìbàjẹ́ tọ́lọ̀ ń bá ran yẹn lọ́wọ́ tó fún yẹn lọ́gbọ́n àti òye ìyẹn lè má bùkátà ẹlẹ́rìí mẹ́rin téèyàn fi mú wọn ókè ókè dẹ́nsẹ́nu. Okay, okay, ntẹ́nsẹ́nu ayé ọgbọ́ yìí o ayé ọgbọ́ yìí ókè wọ́n ló sùn lé báwọn àbí ẹ̀kọ́ ni wọ́n pọ́ọ̀lù ẹ́ lọ́wọ́ lórí jẹ́nẹ́ẹ̀tì àbí kọ́ kòbóró kòbóró wọ́n rí yín pọ́ọ̀lù kan ó ti ó ó ó fi pátá síta àbí hmm. <laughs> tọ̀ kéka tó bá di orí wọn tó sì ń ti ń sọ bó ṣe rí wọn táwọn náà ń gbọ́ àti deny yóò fẹ́ sọ̀rọ̀ pátá dúdú kọ́ lọ́wọ́ ni ẹ wò díẹ̀ <laughs> so títí tó náà fi náà lóòótọ́ lóòótọ́ wọn rí wa wọn rí wa wọn rí wa sẹ́wọ̀n pé níta a sì fẹ́ mú jáde lóòótọ́ wọn rí wa o kí á lè ṣe àwọn fẹ́ ṣe wí náà ni ẹ sọ ká gbọ́ aha ẹ eh, something like wípé òun gùn òun á ń bá a something like so ogun ààbò gùn tẹ́lẹ̀ ìjẹbù sì jẹ náà. aleykum àbí kó fi ẹmu lò tó ṣe rògbò bá àwọn tọ àti pé ẹnìkan wọn máa dìtò wáyé pé ẹni sára sọ yìí pé ibi tí ẹ̀ máa lọ yìí kan tá ara ara bá níyàn tó ẹ pé ẹ̀mí yóò fi gbọ́ tẹ pé níta máa ń jẹ́ bẹ́ẹ̀ bá bí ẹran ẹlẹ́dẹ̀ kíkì ẹ̀ lè jẹ́ sọ́ba mi pé tẹ̀mí náà lórí nǹkan tó dára nǹkan. èèyàn ń sà rẹ̀ wọn á mọ̀ bí ó gba abẹ lọ bí ò ní gba abẹ lọ wọn á ń kí àgbo fún un àgbo yẹn <coughs> wọn á ní kó fọ gógóró sí i tàbí kí wọ́n fẹ́ mu sí i sọlẹ máa lò ó àtúkọ àwọn gbọ́dọ̀ nìkan má di sìkan wá tètè yẹn bá lọ lùkàn tó bá pé ẹlẹ́dẹ̀ wọn jẹ́ ń bẹ̀ tí wọ́n fi ń gbẹ́mìí ró kó náà wọn bá wọn jẹ́ àwọn kọ́ ní kó àwọn màdí síta nàbì ti sọ báwọn tó bá lọ lùkàn o ẹ̀kọ́ ẹlẹ́dẹ̀ wọn jẹ́ ń bẹ̀ tí wọ́n fi ń gbẹ́mìí ró máa bá wọn jẹ́ o. ẹ̀kọ́ pọ̀lọpọ̀ agbárí wọn máa fi kàkàkùkà fún yín láwùjọ so ọlọ́run gbà tó bá pọ̀ bá róúnjẹ tó jẹ tóbi sì ń pọ́ tó lè bá bẹ́ẹ̀ ọ̀hún á rí nǹkan kan rẹ̀ ẹran lọ orí nǹkan kan lọ ọlọ́run gbà pé kó jẹ gbèsè kọ́ ẹlẹ́dẹ̀ wọn fi ń gbẹ́mìí ru ọlọ́run gbà jẹ tó fi fún wa o. àmọ́ afọtí àmọ́ fi kí agbo àmọ́ fògógóró fi kí agbo àmọ́ fẹ́ mú kí agbo kọ̀tọ́ kọ̀tọ́ ó sì burú jáì pàápàá jùlọ tó bá gbé mùsùlùmí ní serú ẹ̀ fún yà ìsìláàmù á dà ìsìláàmù dà èèyàn fẹ́ ya agbẹ̀sìmọ́gbòfin nù àti tó bá gbàgbọ́ yẹn ọba ṣiṣẹ́ ẹ̀ dá tí ìbá ẹ̀kọ́ àlìjànú lẹ̀ máa ń lò tágbò yín ọba ṣiṣẹ́ ọwọ́ omi jẹ́ ti dà sí ti tó pẹ̀lú ògùn ọlọ́run òṣìṣẹ́ bọ́lọ̀ ní òjò ṣiṣẹ́ a máa ṣe kó gbogbooro ní òjò ṣiṣẹ́ ni téèyàn tún a máa ṣe tí ó fi rí náwó ní rọrùn ẹ̀dá mi sí tí ọba sì ní ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ kálukú sinmi tẹ́lẹ̀ náà ọlọ́run ní òjò ṣiṣẹ́ òní òní kọ́ máa ṣiṣẹ́ ìjọba òṣìṣẹ́ pàmò bàbá wa ṣe fi lé alọ́ eléyìí ọ̀dà ẹ yọ kó nu tó àwọn bàbá yín fi léyìn lọ́wọ́ kí ẹ di pé ẹ náà. ọmọ yìí bàbá kan ó kọ ó fi ọkọ kan wá ọkọ yẹn lẹ ọkọ tó kọ lẹ́yìn wá kú kó ọkọ yẹn wá kú ọmọ yẹn wá wà nígbà tó yẹn kú wọn wá ń sọ fọmọ yẹn pé bàbá rẹ ló o bàbá yẹn ló kú yìí o ọmọ yẹn wá sá kù níbi òkú yẹn bàbá tó tó ní bàbá òun ó tún wá lọ bá wa irọ́ zina báwo ṣé torí kọ́ sápò ń bí òkú rẹ̀. so wọn lọ mọ sápò ń bí ìsìnkú bàbá rẹ̀ wọn sì ní bàbá rẹ̀ nù wọn sì sápò ń bí ìsìnkú rẹ̀ ibi tí wọn ti ń gbé bàbá sí sáré wọn á ní. Ah, sílẹ̀ yìí èsì sọ màálì ó màálì báwo ó lọ sọ́dọ̀ màálì kò sí tó sọ́dọ̀ màálì ṣùgbọ́n ẹ̀dínmọ̀ o obìnrin tó bá bímọ fún yàn ṣáájú kẹ tó so yìgì gbogbo ọmọ tó bá bí ọmọ àlè ni o gbogbo obìnrin tẹ rọ́ọ̀lù tó lóyún láì tí so yìgì ọmọ tó bá bí ọmọ àlè ni ẹ bá so yìgì kó tó bímọ ọmọ àlè làwọn eléyìí muttafaqun alayhi kò sí ìyàpọ̀ ẹnu pẹ̀lẹ́ yìí lábẹ́ òfin ọlọ́ torí ẹ̀ ló ti yẹ pé irú wọn wọ́n lè pọ̀ jantirẹrẹ láwùjọ lẹ́bi tẹ́yìn náà rí tẹ́ àwọn èèyàn ń ṣe lónìí ó ti kóyún wa máa ń nú ó ti lóyún wọn á ló bí ma kó àwọn ṣe gbogbo ẹ̀ pọ̀ wọ́n mọ̀ wá wá àwọn excuse rọ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ti yọjú sí bàbá bàbá bàbá ò sí i bàbá tí ò bínú sí kò lè sọ zina di halal kò fi fún ọ níyàwó kò bínú sí kí wọn tuma rẹ àló ń zina ni ọ ọ aburú jáì àwọn ọmọ kan sáà ń alim wọn ni ọmọ kọ àwọn ọmọ ń lè kí ó gbogbo ọmọ lè kí ó lọ fún lóyún tán náà ló wọn ni ok ọwọ à ń dán di rẹ wò nínú abẹ tí wọn ṣe yọ wọ rubbish foolish nonsense ẹni tí wọ́n fi àmánà sọ ti ń jẹ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin torí délé ọ̀dọ̀ wa ká bẹ̀rù ọlọ́run tọba fẹ́ fẹ́ yàwó èèlò ni ìyàwó fífẹ́ náyà láfíríkà yìí bí ọ̀fẹ́ ni wàláì tọba fẹ́ fẹ́ yàwó fẹ́ yàwó àmọ́ ara nu ìrẹ́gbẹ́ haram nínú ẹ̀sìn Islam ẹ wú adúrú ọmọ tán kó bábà yìí àwọn ọmọ ò ní bàbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́lómi ń gbà tí ń tí ń tí ń tọ́jú ní ìsìnkú ọmọ ni àgbàtọ́ lásán ló ń ṣe ọmọ tó kọ́ bí ń gbà mí àgbàtọ́ ni ọmọ kejì àgbàtọ́ ni torí pé kìí sọ ọmọ rẹ ọmọ zina ni wọn kàn ń pè ọmọ bàbá alágbájá lásán ìnagijẹ ni òbí ó ń zina ni ọ tó bá kéèyàn bá lẹ́sìn jójúmọ́ lọ́mọ sunkún ọ̀rọ̀ tá à ń sọ yìí torí pé àwọn ọmọ níìsì kàsára wàláhì òfò lásán kí ló dé tó a lè ṣe sùúrù ó sùn gbọ́dọ̀ lu ọmọ ọlọ́mọ pa bí wọn tó bá máa lè níwọ kó lu kíni pa ó pò ṣeun yorùbá wa ni ẹ tọmọ bá ti jọyàn ọmọ rẹ náà níta ẹ pé sọkúsọ làwọn ọmọ sọ àwọn ọmọ òfin Ọlọ́run kankan à ń sọ̀rọ̀ òfin Ọlọ́run ọjọ́ bíi ìmúmú ìmúmú kọ́ emu ni wọ́n ní obìnrin tó bá ti bímọ fún ni ó kú lálẹ́ ẹni àlóńsì náà ní ẹ̀sọ́ yìgì ẹ̀sọ́ yìgì náà á sì sọ àwọn gbólóhùn tẹ́ ń lò fi sọ yìgì gan kò rìsọ́ọ̀tì sí yìgì àwọn bàbá làwọn yọ̀ǹda kí lọ́ yọ̀ǹda eléyìí ẹ̀sọ́ yìgì o tẹ́ bá tún jọ páàkì ara yín pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ náà zina náà ni ó máa jẹ́ tó à ń bùkátà láti mà nípa òfin Ọlọ́run ẹ máa sọ àsọgbánú wọ́n sọ ìjì nísìn nobody says anything wọ́n kàn ní ẹsákò àjọyọ̀ ní ẹkọ àjọyọ̀ ni wọ́n sì ń pín oúnjẹ oúnjẹ wa mú ìyàwó lọ ọ apàdà gbọ́dọ̀ ànilẹkọọ pé à. Ah, wọ́n mọ̀ ìwọ́dọ̀ sọ pé àwọn fi fún ọ níyàwó kí wọ́n náà sọ pé ọgbà níyàwó ẹnìkan kọ òwì nkankan gan mọ yọ̀ǹda gan wọn sọ ó sì mú ìyàwó lọ ti pẹ́ ilẹ̀ so ó wá ní ẹjọ́ bóun ni màá ṣe nísìn à ẹtijọ́ ń ṣe zina nìyẹn tó bá idra'ul hudud bi shubuhat tá a bá gbé sábẹ́ báwọn ò ní jìyà mẹ́sì náà lẹ̀ ń ṣe ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ wá ní kí lòun ṣe nísìn à ọ lọ bá bàbá ìyàwó rẹ̀ níbi wọn wà láyé ni wọn wà láyé káwọn ẹlẹ́rìí ọ wà ń bẹ̀ bàbá o wọn ní báyìí báyìí báyìí báyìí láti àtúnṣe àṣìṣe tá a ṣe o inú rẹ̀ sì dùn gbígbà tí ń lọ lọ́la tí ọ lọ ṣàtúnṣe egbe tí wàá regbe egbe regbe tí ń lọ bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ó tún wá pè padà ẹjọ́ sà ìbéèrè tó ń dẹ̀ ṣe níjó nìyẹn ń wọ̀n mọ bí àwọn lè ṣe lórí fóònù à ọ̀dájú pọ̀ gbádùn ó sì dilẹ̀ gan pẹ̀lú kòròkó mi dilẹ̀ bíi tiẹ̀ ni ọ̀ gbádùn rárá ọlọ́wọ́n bá sí ọ̀nà àbáyọ fún ọ tó fi yọra rẹ kó nọ́ọ̀fì ṣé látijọ́ yìí ò tí ì lọ ẹ financial kìnnìkan kò ní dáa fún financial problem náà o tún wá gbà fún bí ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀ tún jọ ń ṣe zìnnà lọ náà ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń fi ná wọ́n fi rún mú o ti mọ̀ pé ìjókòó tẹ̀ ń jọ ń jókòó ọ̀dà ọlọ́run á sọ̀nà tẹ́fi lè ṣàtúnṣe o wá lọ ṣàtúnṣe ẹ̀ tún á jókòó ọ̀wá ní financial àti tó bá ké mọ́sálásí pé ẹ dákun ẹ ràn mí lọ àtúnṣe kan mo fẹ́ lọ ṣe nípa nǹkan báyìí báyìí báyìí kódà lè má mú ni ó fún ọ lówó ọkọ̀ torí délé ọ̀dọ̀ wa ẹ má jẹ́ àmọ́ fetí pàlàbà ń tà máa ń gbọ́ inú ẹ̀sìn o tọrọ ọmọ ọlọ́run lè má lọ lára tó fi kú ó sì ti gbọ́ kí ara lọ sọ fọlọ ẹlòmíì gan ó ń gbé pẹ̀lú obìnrin kò sí igi lórí wọn òun náà sì mà ọkàn ra múnsábó ni. wọ́n ti sọ ọdún kìíní wọ́n ti sọ ọdún kejì wọ́n ti sọdún kẹta ọmọ ń lọ bí mẹ́rin ọmọ ń lọ bí márùn. wàláì lómi ń dúró de òun tó ń bá kú ni ibo ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà tẹ́gẹ́ mọ̀ wòyàn masha pé alùsùn nàka ni ńgbọ́ bá sì kú náà ga sí igi láàrin rẹ̀ àtìyàwó ẹ́ la hawla wala quwwata illa ṣé ni náà ń dúró de irú rẹ̀ ni náà kíkú ọmọ ọ lọ kásìrì rẹ wá tú ọmọ ní ẹ bá pín ogún àwọn fámìlì ọ wá pé ogún fún ta ni àkọ́kọ́ gbogbo ọmọ tó bí kalẹ̀ kìí ṣe tiẹ̀ ọmọ àlè ni wọ́n torí pé ìyàwó tó ló ń gbé sílé wọn ò sóyè la ilaha illallah ẹ wọ kàsáàrà òfò ó sì lè ṣàtúnṣe lónìí at least ọmọ tí wọ́n bá wá lẹ́yìn àtúnṣe òun ò lè jogún àwọn ẹni tó ti síwájú rẹ̀ àwọn ọmọ ṣe sùúrù. tálọ́ akó bá wọn ìwọ náà ni ìwọ náà ni ọlọ́nkánjú ọkọ̀ọ̀kọ̀ fẹ́ bí àwọn ọmọ àlèkalẹ̀ náà gbígbà tó lọ́n sí gbàdúrà rẹ ni tó ní kọ́ kọlu obìnrin kọ́ dọ́mọ ẹ̀mẹ́yẹ èèyàn tí ń wọ́n ọmọ tí ò rí àwọn à ń lò ń lòkulò àwọn akókò fi bí àwọn ọmọ àlèkalẹ̀ kò sáà kí táwọn ọmọ yẹn lè fi kọ́ rí níjọ́ tó bá kú pé bàbá táwọn ni àwọn òjògùn tánìkan ó fún wọn lógún tani ó fún ta ló fún ọmọ àlè lógún òní jẹ kankan ta ló kó báyìí bàbá bàbá tẹ̀ ń pè bàbá yìí náà ni ọlọ́daràn bọ̀ yín lọ́rùn náà. aleykum salaam. ni pé nípa òtítẹ́ ìfẹ́ nípa àwọn kan náà àwọn tíra kí. ọlọ́run kanú àwọn tíra kéékèèké ikọ́ tí e sẹ̀gbìn ayẹ́kútà bá fi sòògùn kò sí tó burú mẹ́ àkọ́kọ́ kò sí tíra kan tí ó sọ pé ìgbàtọ́ tí e sẹ̀gbìn ẹ lè fi sòògùn kò sí kò sí tíra náà lábẹ́ sánmà yìí tí olùmọ̀ ìsìláàmù pé ìyẹn ni pé ẹni torí rẹ tí ò pé ó lè àmọ́ pé olùmọ̀ islam torí rẹ̀ pé tí wọ́n á sọ pé torí pé ọtí ìṣègbín lọ́dọ̀ tó wọ́n lè fi ṣoògùn kò sí torí pé ọlọ́wọ́ gbà kó mutí nítorí ohunkóhun kò bá jẹ́ nítorí pé oògùn ẹ gbé ọ́ kò bá jẹ́ nítorí pé o fẹ́ fi ṣoògùn kò bá jẹ́ nítorí pé o ti ẹ̀fẹ́ tọ̀wò kò bá jẹ́ pé torí pé o fẹ́ mú pọ́tí ni kò síbi tọ́lọ̀ ti gbà kókó mu àfi tó bá yẹ pé nǹkan ha ọlọ́nà ọ̀fọ̀ tí o lè fi tì dànù ọtí nìkan la rí kò burú fọtí tì dànù so islam ọgbà kẹfọtí sóògùn kò sí torí àti wàá máa lọ pé ẹ̀rí wo ló sọ pé kíni kò sáàyè rẹ̀ kò síbi tí islam ti gbà kíkọ ẹ̀fọtí sóògùn ẹ sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ̀ gógóró láì tí kàgbo àwọn náà fẹ́ dàn wò lẹ́yìn náà àwọn tó pilẹ̀ àgbo tí wọ́n fò gógóró ṣe ṣé mùsùlùmí ni wọ́n á ní tẹ́lẹ̀ náà ni ṣẹbọ ṣẹbọ náà ni wọ́n tẹ́lẹ̀ nù kí á ní ọ̀tọ̀ lọ́dọ̀ ṣẹbọ torí laysa ba'da al-kufri dẹ́m mùsùlùmí làwọn ẹ̀hẹ́ àtàgbò àti àgbò kan sì wà tẹ́lẹ̀ fò gbogbooro ṣe tọ́jẹ́ àgbò mọ́ irọ́ lásán pé o lo àgbo náà tẹ́ fi ògógóró ṣe ó kú abo ní kú wàá kú wàá tún gbà lè jẹ́ bó ṣe jẹ́ ẹni tó bá fẹ́ mutí kó mutí ló kọ́ kó fẹ́ mutí kó jìyà àmọ́ àǹfọ̀tí sóògùn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o islam ọgbà bẹ́ẹ̀ kò sí ní sóògùn rẹ̀ irúgbà Ànábì sallallahu alaihi na ti sọ náà lọ́rẹ́. gbọ́dọ̀ àmọ́ káwọ́ síbò láti káwọ́ lórí sọ̀lẹ́ ọgbọ́ ọlé àyà rẹ̀ nínú gbé ọwọ́ ọ̀tún gbé lórí ọwọ́ òsì gbígbé lẹ́nu. ó gbé àtẹ́lẹwọ́ ọ̀tún lórí òdì àtẹ́lẹwọ́ òsì wọn á mú inú kó gbélé báyìí àbí tó bá fẹ́ kó di ọrùn ọwọ́ mú báyìí so ọ̀kanu méjèèjì ni so àmọ́ ká ká ká fóòlì ọwọ́ bí ọmọ sùkúù rárá ẹlòmíràn sì wà dáa pé wọ́n sì wà kí fasalli li rabbika wanhar ra kò sẹ́ẹ̀rì ń bẹ̀rù. eléyìí dẹ́ba náà sáré kò bí bí ọlọ́mọ tí wọ́n bí zina báyìí ti parí nìyẹn ẹni tí wọ́n bí zina báyìí tó lójúṣe kan tí ó ṣe fún ru bàbá yẹn kò ní bàbá ojúṣe ó lójúṣe tí ó ni ọmọ eh. so àfi tó wá pé ọkàn fẹ́ ṣe sàrà fáwọn èèyàn so irú eléyìí náà lè wọ bàbá náà lè wọ náà tó ṣe sàrà fún àbí òye torí pé kìí ṣe bàbá rẹ̀ tó bá sì tó kọ́ sọ pé òun ló ń bì ọjọ́ wọ zinanu yóò jẹ ìyà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mọ́ torí ẹ̀ ìwọ tó ti ṣe má ṣe o ìwọ tó ti bímọ gbọ̀nà zina má ṣe o torí bá bùkù ṣe ń kan àwọn ẹni tó ti ṣe. àbí tí wọn náà bá fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹni àbùkù àbùkù tá a yé sẹ́pẹ́rẹ́ ẹgbẹ́ bàbá ńlá àbùkù tí wọ́n kàn ní gbangba kéèyàmà subhanallah fáwọn nù jama zina àwọn nìyẹn tọ́bí àwọn ọmọ àlìkálẹ̀ ayé ọlọ́dà kò má ṣètò torí délé ẹnìkan wà ní mo ti dáràn yẹn bẹ́ẹ̀ ṣe ń lọ́kàn lọ́kàn mi fẹ́ já mẹ́jọ já ọ̀ tọrọ àforíjì ni. tó bá tọrọ àforíjì láyé ń bí tó wá pọ̀ nítorọ àforíjì tó ń kábàámà tó ń kábàámà torí pé ó jìyà tó bá pọ̀ ti jìyà ni tó bá pọ̀ jìyà ọgọ́rùn-ún ẹgbàá pé ìgbà tó ṣe zì náà ò tí níyàwó tẹ́lẹ̀ náà ọjọ́ ọgọ́rùn-ún ó sì tún gbé ọkọ amọ́ fọ́dún kan ó lọ ẹ̀wọ̀n ń bomi fọ́dún kan so eléyìí yóò jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fún ọ àmẹ́ni tí ò bá ti jìyà láyé tọ́lọ́n bá fẹ́ yóò jìyà rẹ̀ nù náà jahannam sọ̀ntorí ẹ̀ ẹ wá wo báṣìrì rẹ̀ ó ṣe tú ní gbangba kìyàmù wájú gbogbo èèyàn torí di eléyìí túbá tó bá tún pọ̀ tó túbá tó pọ̀ tó túbá tó tó bá wù ọ́ lọ ó lè forí jìn ọ̀kọ́ sẹ́ni ó bi léèrè tó bá sì wù yóò gbé kọ́kọ́ lọ kó wọ́n lọ fọ́ ọ́ mọ́ná torí pé ẹni tí mọ̀ ní wọ àlùjánnà nítorí àti máa fífọ yẹn mọ lọ́la àlùkìyàmọ náà ní kíni iná bọ́yá yẹn lè lọ sọdún kan bẹ̀ ẹlòmíì wá sílẹ̀ ní kó lo àádọ́ta ọdún kó tó di pé ọ̀ wá wà lìjẹ́nà ẹlòmíì lè tọ́gọ́rùn ọdún kó tó di pé ọ̀ wà lìjẹ́nà bó bá ṣe wọ́ ọlọ́ọ̀ni wọ́n ibi ọlọ́ọ̀ni léèrè pé báwo sọ nítorí di eléyìí báyìí ìwọ́n tó ti ṣe sọ́ra rẹ̀ o tó bá yẹ pé owó tó fi gbéyàwó lọ́ọ̀ bá ní wọ́n yẹn fowó gbéyàwó kan lọ títí láfíríkà kọ́dà a tún rí àwọn oríṣiríṣi ọgbọ́n tẹ̀ dá fi wọ́nà àbáyọ fúnra yín pé ẹjọ́ ẹ ká ṣe akudu tẹ̀wé àti láìsí rẹ̀ ìyàwó yóò kó gbogbo yóò kù ẹ mọ owó ṣe kí ló tó kù kí ló le kò sí ní tó kájínà sí bàjẹ́ kájínà sí kájínà sí kájínà sí nítorí tó bá ti pè ní bàjẹ́ kìí dùn o ìbẹ̀rẹ̀ rẹ̀ yọ dàbí ìgbà tó dùn ìparí rẹ̀ máa ń kan wàláhì gbogbo obìnrin tẹ́ fẹ́ yín gbọ̀nà zina ó rí i pé lásán kọ́ ló jámọ̀ kankan lójú rẹ̀ lásán kọ́sì ló náà kankan lójú rẹ̀ torí pé bó lẹ̀ ṣe ríra yín ìṣẹ̀lẹ̀ wọn máa wá sórí ojoojúmọ́ yóò máa lo aago ni pé wọ́ọ̀ wò ó náà máa wò pé wọ́ọ̀ wò ẹ ọ ń wọlé bọ̀ gbogbo ẹ̀ ń sọ akérèmọ kala ẹ̀ wọn kẹta ni akérèmọ kala ṣèṣe bàbá sì náà náà yóò máa rò lọ́kàn rẹ̀ wọn náà ń bọ̀ wọn sọ alájà ìrora ẹsẹ̀ kẹta là alájà ìrora nìkéne obìnrin ọ̀daràn ìyàwó rẹ̀ níbà tí wọ́n ti padà fẹ́ra wọn nǹkan yẹn máa ń ṣẹ́kù lọ́pọ̀lọpọ̀ àmẹ́ni tó yẹ pé masha Allah la quwwata illa billah ìgbà tí wọ́n fi fún ọ tó di ìyàwó rẹ ló tó di pé ń bọ́ sókòtò ń di ara yín láéláé ọmọ ọmọ lẹ́ni àpọ́nlé ni láéláé olóòsì máa mọ ọlọ́kùnrin gidi kí wọ́n á lóde tó lè ṣe sùúrù ọ̀n fẹ́ fẹ́ ọmọ kan bàbá rẹ̀ ń lọ lára ẹ̀ ẹ́ ṣe sùúrù ìyá rẹ̀ ní bò ń ṣiṣẹ́ ẹ̀ mẹ́yẹ ìyẹn kún lù ú tó yẹ tó bá ti rẹ́ni kọ́nu sí wọn ọ̀la nílọ́ọ̀lẹ́ ọkọ so irú àwọn eléyàn ni kò fẹ́ má wulẹ̀ bára rẹ lásìkò jẹ́ so that zina òfin ní máa ṣẹlẹ̀ torí di eléyìí ọlọ́run bá kọ́ bá tún àwùjọ wa sí ọlọ́run bá kọ́ ràn wá lọ lórí àti máa dáadáa ní dáadáa kó ṣe ní rọrùn fún wa láti máa ṣe kọ́ ràn wá lọ lórí àti máa ní bàjẹ́ kó ṣe ní rọrùn fún wa láti jìnnà sí subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.